àwùjọ ìpínlẹ̀ Ògùn ṣe ìbáwí lórí ilé ìdọ̀tí nítorí ìbẹ̀rù àrùn onígbáméjì kọ́lẹ́rà ní ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta ti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí bí wọ́n ṣe ń da àwọn ìdọ̀tí sílẹ̀ lójú ọ̀nà àwọn olùgbé náà tí ó sọ̀rọ̀ ní ọjọ́ ajé bẹ̀rù pé àrùn onígbáméjì lè dìde tí wọn kò bá ṣọ́ra láti dènà àìbìkítà àti ìdọ̀tí àwọn tó ṣe àbẹ̀wò sí ọ̀nà tó sopọ̀ mọ́ àwọn agbègbè kan ní òpópónà èkó abẹ́òkúta ṣe àkíyèsí pé wọ́n ń da ìdọ̀tí sí àárín ọ̀nà kan ní àwọn agbègbè kan nígbà tí wọ́n tún rí òkìtì ìdọ̀tí níwájú ilé tí wọ́n ti kọ̀ sílẹ̀ ọ̀rọ̀ lọ ọ̀dẹ́dẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard